بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ونتبعهم تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا منك ما علمتنا بك فأنت العليم الحكيم اللهم علمنا ما لنا وانفعنا بما علمتنا وزدنا علم اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يتبعون القول فيتبعون احسن وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته Thank you. الإخوة هو كثير الدعاء لله ورغبته وقوة أجمعين من سورة التحريم أجمعنا إلى الآية إن تتوبا إلى الله فقد صمت قلوبكم أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم لئن إن تتوبا إلى الله فقد صدقت ذنوبهما وإن تظاهرا

عسى ربه إن طلقهن أن يبدله أن يبدله أزواجا خيرا خيرا منه Thank you. عليه وسلم يوسف دعائنا حقا يسأل الرسول عائشة وله رسول عليه صلى الله عليه وسلم يرقي قال رسول الله هو حتى حتى في إليه أم الله tó dá áṣà àti àríṣà lẹ́bi lórí ohun tí wọ́n ṣe. ọlọ́run ní kíkà tó bá ìlàgbà ẹ̀ka lè tó bá ẹ̀yẹ́dẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. وقد صابت قلوبكما ọkùnrin ó ti kẹwọ̀ lọ síbi ìtọ́jú ìdájọ́ ìṣe wà ní ìgbà kọ́kọ́rọ́ àlè ìtọ́jú ọ̀la ní kọ̀ǹtínú láti máa ṣe tó ń ṣe ẹgbẹ́ ara yín lọ́wọ́ lórí àlẹ́ ìkọlọ́mọ wà ní ọ̀kadà pẹ̀lú ìkọ̀ọ̀rọ̀ ìwà bọ̀dà ọlọ́mọba ni alárẹ̀ ṣe wà ní ìkọlọ́mọ wà ní ọ̀kadà. Wàjú ìlú وقال المؤمنين والملائكة بعد ذلك الظهير جبريل náà ó máa wà láti fún ọlọ́run lẹ́yìn níbi ìran àròsí bákan náà àwọn ọmọ òbí ní òdodo àwọn náà wọ́n tẹ̀lé àlórí sọ́mọba wa ní ọ̀sán náà àtàwọn màláìkà lẹ́yìn náà àwọn náà wọ́n tẹ̀lé. جميع مواضيع التي محمد صلى الله عليه وسلم نعم لي أنا أقول حديث عبد الله بن عباس كيف لم أزل حريصا أن أسأل عمر عن عن المرأتين من أزواج النبي صلى الله عليه وسلم التي قال الله تعالى إن تتوبا إلى الله فقد صدق الجزء الأول سنين يوجد يوجد ممكن يتوب لكن يجيب أو يجيب àwọn obìnrin tí wọ́n máa ń sọ nípa àwọn pé tí wọ́n bá tún bá ẹ̀mí wọ́n ti tẹ̀ sí àgbọn àbúrú bí àlejò kan lọ́ba wà ní ọ̀sẹ̀ wọ́n ní ni mo bá fi múmọ̀ nígbà kọ̀ọ̀kan àwọn ọmọ ní ìyàwó àlejò kan lọ́ba wà ní ọ̀sẹ̀ tí ọlọ́run sọ̀rọ̀ náà wọ́n ní mo wà lè fi orílẹ̀ èdè ṣe ìbéèrè náà hàtà hàtà ọmọrọ wàhàjá ti nà ọ. Ibi ọmọ ti ṣe hàjì. Èmi náà la ṣe hàjì pẹ̀lú ẹ̀. Abdullahi ibn Abbas ló ti dẹ̀jẹ́ ọmọdé mi. Tòkìlẹ̀ náà ọmọ ọ̀hún kàmọ́ra lórí pé àbáyé. pàápàá ka àáfàá ìlú olùmọ̀ nípa àlùkùránì àwọn sílẹ̀ ìjọba ọmọ ń fà bára ní kí ló dé sí àwọn eléyìí ń irú ìsúná tó jẹ láàrin Umar àti àtìlẹ́bá ìlú àkàlì. Ìdí ni mo ti dúró ju ìgbà tí Umar ló ṣe hajj. Tí òun ṣe láti ní Tí náà ti ní láti ṣàlàyé bò. وعدلت معه بالإداوة ọdún nígbà tí a dé ojú ọ̀nà níbi àwọn ojú ọ̀nà tá a gbà ó wà ojúrú ẹ̀kọ̀kalẹ̀ ọba ìlú ìfẹ́ lọ èmi náà bá tẹ̀lé ní ìdáwà wọ́n tẹ̀lé pẹ̀lú wúkọ̀ omi mẹ́ta bá lọ́gà ó ní wọ́n padà ṣe bùkátà rẹ̀ lólóògbé náà ó mà àjá ni lẹ́yìn ìgbà náà ni wọ́n padà wá dà mí. فسكت على يديه فتوضع وقد دعوني بقوة وأكثر الناس الولاء فقلت يا أمير المؤمنين وأصدقي الله olórí àwọn olóyè lórí المرأتان من أزواج النبي صلى الله عليه وسلم اللتان قال الله عز وجل لهما àwọn ọmọ ni nínú àwọn ìyàwó àlejò àwọn tí ọlọ́wọ́ bá sọ pa àwọn ilé nǹkan tó máa ní àmọ́ ní ìfàkàdé fọ́ọ̀mù ìpele ìpínlẹ̀ tí ẹ bá tún bá lọ́pọ́nà ọlọ́wọ́ bá dájúdájú ẹ̀rí ìtẹ̀jú ìdí òga ọ̀nà ọmọr ọ̀nà ọmọr bàdà òkè wà ájàbà láti yàtọ̀ yàtọ̀ àgbà. nǹkan ìmọ̀ ìgbà lọ́dọ̀ rẹ̀ wọ́n máa fà ọ̀nà ilé àkàtúntì wà áìsà ó ní áìsà ní pẹ̀lú ọmọ ní áìsà áìsà pẹ̀lú. عائشة وسيدنا أبي بكر ثم أخذ بسوق الحديد فإذا بدأ العلة ولا قال كل معشر قريش قوما نبلغ الرسالة قل أوى قريش نبلغ عنه في سوى àwọn orí àwọn obìnrin a kó àwọn obìnrin ní àyè láti máa bá wa sọ̀rọ̀ bó ti wù wọ́n a fún wa lẹ́yìn wọ́n máa kọ ọ̀rọ̀ sí wa lẹ́nu bẹ́ẹ̀ sì ni a kì fún wa lẹ́yìn tó ń lè wù wa. فلما قدم المدينة ذلك قديم المدينة وجدنا قوما تغلبهم نساؤهم a rí àwọn kan nínú àwọn tó mọ̀lẹ́nà ta pàdé náà àwọn tí wọn obìnrin wọn ní kan borí wọn obìnrin wọn wọn lágbára jù wọn lọ pàtàkì pàrọ̀pá ọ̀nà yàtà àbúlábùlà ní ìgbà yìí ó ní àwọn obìnrin tí wọn náà bẹ̀rẹ̀ sí kọ́ irú àwọn ìṣèjú rẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin ìlú náà. قال وكان منزلي في بني أمية ابن زيد للحوالي قلت وأنا يوسف البيت إنه بني أمية ابن زيد يأتي كالصوت من حوالي فتغطت يوما على امرأتي فإذا هي تراجعني ó ní mo wá bí lójú ìyàwó yìí lọ́kàn wá pé òun náà bẹ̀rẹ̀ sí kéèkì fún mi ní sọ̀rọ̀ fún mi fàǹkàtú àti ọ̀gbìn àìsàn èmi wá bí mi mọ̀ mọ̀ pé kí n máa sọ̀rọ̀ síyàwó mi síyàwó mi lọ́wọ́ sì máa jáde lóhùn. فقالت ما تنكر أن ترجعك هو الله إلا أزواج النبي صلى الله عليه وسلم يراجعهن يراجعنه وتجهره إحداهن اليوم إلى الليل ìyàwó ń bọ̀ lọ àkọ́kọ́ tó kí ní jọ lójú ìwọ̀n ìwọ̀n bọ̀ kó mọ̀ pé kódà gan àwọn ìyàwó àlẹ́ ìsọ̀rọ̀ bá wà ní ọ̀sánlẹ̀ àwọn náà ti fi àwọn náà ti bẹ̀rẹ̀ sí máa dá lẹ́bi lóhùn tó máa ń sọ̀rọ̀ ó ní wọ́n sì sọ̀rọ̀ jáde níwájú rẹ̀ débi pé wọ́n á máa gbìyànjú sí wọ́n kọ ara wọn sí láti àárọ̀ dálẹ́jọ́ òde gbígbà. eléyìí ọjọ́ túbọ̀ lójú ọ̀làkú àdàkọ́tù àdàkọ́tù. ó ní mo bá lọ sí ilé àjẹsọ́nà máa wà ní ọ̀sẹ̀ náà. وربى وضحكت له فقلت أتراجعين رسول الله صلى الله عليه وسلم المرسول قال يا أبي الأنصار إذا ما قالوا سيروا طريقين عمر في ثاني إذا لك عليه قالت نعم ولذلك فقلت أتهجره إحداهن اليوم إلى العيد ثاني قبل أن يكون فما كنا ثاني إذا كنت عليه قالت نعم ولغيره قلت قد خاب من فعل ذلك منكن وخسر ولمن عمر وسكين عادت له أريد أن يريد أن يكون ó sì ti ṣe àkàrà kí ló dé ẹ̀sùn náà ni wọ́n ń sọ àlejò sábàbá wa ní ọ̀sẹ̀lá أفتعلموا إذا كنا أن يغضب الله علينا في أن يكون ẹ̀mí nípàdé ṣẹ́ẹ̀ṣẹ́ irú ẹ̀sùn ọlọ́wọ́ bínú bí i ìrọ́bàbí ọ̀tún ìlà ìsọ̀lọ̀mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ orí ìlú àlẹ́ ìsọ̀lọ̀mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ṣé ẹ̀rọ tó fẹ́ bá torí èrò síra lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ bínú ọlọ́run bínú fún lórí bínú rẹ̀ lórí ìgbà ìrìn àpọ̀jù hàdà ẹ̀yọ́ bá ti rú ẹ̀ yóò bá pé ó ti parun ó ti parun ìparun ti dé bá sọ fún ọmọ rẹ̀ wípé láti wọ́n ti rí ọ̀sùn ìwọ́n ti rẹ̀ wọ́n máa àlẹ́ ń bẹ́ẹ̀ ni ó fi ọ̀gbọ́dọ̀ lọ béèrè kankan lọ́wọ́ ẹ̀. Ọ̀tẹ̀lí ni máa ra gàdẹ̀ tí gbogbo tó bá wù ọ́ tó fẹ́ máa fi rí rèrè. Lọ́nà bí alẹ́ yìí lórí pé ká lè má máa fúnná máa láti béèrè sí òní. ولا يغرن في أن كان ذلك هي أوسم وأحب إلى رسول الله صلى الله عليه وسلم منه ma jẹ́ kí ọ̀rẹ́ rẹ alájọbí rẹ orogún rẹ má jọ ọ̀tàn ọ̀rẹ́ torí pé o ní ẹni tí a lè ní kẹ̀kẹ́ èyí tí wọ́n jẹ́ àìsà ọ̀rọ̀bì èyí tí wọ́n lórí má kàràwé tó ń bá ń ṣe ìṣòro ọ̀pọ̀ lè ṣe. tó ní nìkan ìwéré rẹ̀ ló sọ. báyìí ni ó bọ̀ sí bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ nípa mímọ láàrin ìṣòro sọ́kàn lórí nígbà tó bá sọ̀rọ̀. قال وكان الجار من الأنصار فكنا نتناوب النزول إلى رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn àwọn bàbá mi mo ní alágbọ̀nmí kan láàgbọ̀ pé èmi rẹ̀ làádọ́ máa ń ṣe àti pààrọ̀ ìwúrà tí ọ̀gá lẹ́yìn bàbá wa rẹ̀ sọ̀rọ̀. Tó bá ọjọ́ kan èmi ọ̀gá ní ṣe ti ń lọ́jọ́. Tó bá ọjọ́ kan èmi ọ̀gá ní lọ́jọ́. Nígbà tó bá bọ́ lọ́wọ́ àtọ̀kùnrin, ìdí mi náà bá gbọ́ látọ̀dọ̀ lẹ́yìn sọ̀rọ̀ sọ́dọ̀ فينزل يوما وعنزل يوما طولا وطولا صلى عليه وسلم ذكر وعنزل يوما يمينا وطولا صلى عليه وسلم صلى الله عليه وسلم ذكر فيأتيني بقدر الوحي وغير شيء يرى من يريد وحي صلى الله عليه وسلم أكانوا المستقبلين والمستقبلين وآتيه بمثل ذلك كان المكاتب من قالوا لمن المقابل من هذا واسطه وقلنا نتحدث أن غسان تبعد القلب لتبدو بتصويرنا فنزل صاحبه ثم أتاني عشاء oníyàtúnyẹ̀sì àgọ́rùn onye àwọn ọ̀dọ́ kan àwọn ìjọ ọkùnrin yìí wọ́n gbìmọ̀ láti fún oṣù wá. ó ní ọ̀rẹ́ mi ló bá sọ olóòtú lọ sí ìgboro ní ọ̀dọ̀ àlẹ́ ìfọ̀ àkọsílẹ̀ lọ́jọ́ ìṣòro. ó máa àtẹ́lẹ̀ ìṣáà lọ́wọ́ padà dé ní àsìkò ìṣá ẹ̀yọ́ rẹ̀. ọ̀pọ̀ ọba báàbí wọn á sọ̀rọ̀ ẹ̀kú léèrè ó mẹ́rẹ̀ náà ni wọ́n á bèèrè ọ̀pọ̀lọ́ sí ilé ọba sí ẹ̀rẹ̀. ọ̀pọ̀ ọ̀la àdàkà àbúrò màájú lọ́wọ́ ní gbogbo nǹkan náà sọ̀rọ̀ tẹ̀lé léèrè nǹkan náà sọ̀rọ̀ tẹ̀lé léèrè. ó sì rọ́ra àdáhà bàtán àwọn àdúgbò ń tọ́kẹ̀rẹ̀ sí àwọn ọ̀dọ́ bàtán tí wọ́n gbé wà sí gbogbo ìwádìí ìbẹ̀rẹ̀ sí ìjàgbọ́ ní ọwọ́ dàda orí àkórí òkọ́ wọn. Bàlù àbọ̀ bèrè láì inú kẹlẹ̀ tẹ̀ kúkúrú ní òun. Wà á bu ó sì gbogbo ìjẹ́ lọ lórí kọ́kẹ́lẹ́ lórí gbogbo kọ́kẹ́ yìí lọ. طلق النبي نساءه orí ọ̀dọ́sọ̀rọ̀ àtọ́làm ó ti kọ àwọn ìyàwó ẹ̀ lẹ̀. Wọ́n sọ fún wọn pé ìròyìn tó ń gbọ́ tó ń lówó láti bẹ̀rẹ̀ sílẹ̀ pé àlẹ́sà ọ̀kadàm ó kọ àwọn ìyàwó ẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀ ìlú ọ̀dọ̀ kan wá bá ti hàpà ọ̀kan fi wọ̀nyí.

ó ní ojú inú kéwú ọ̀dọ̀ rẹ̀ oníkáyé nígbà kan mọ̀ ní ibi kan fún mi pé àwọn ọmọ ẹgbẹ́ àdéhùnká sálà ló ń ju máa ń kọ́ ọ̀ mo ti rẹ̀ pé eré ìjọba burúkú ìyá bẹ̀rẹ̀. ó ní ìwà dúró títí mo fi kírun àtúbà. Tẹ̀lé ní alẹ́ yẹn ìyá mi ó ní mo máa mú aṣọ mi. ثم جدلتني فدخلت على حفصة وهي تبكي قولي ورسول عليه الصلاة والسلام وابو يا حفصة وابعت الصحيح فقلت لمرافقه فطلقتن رسول الله صلى الله عليه وسلم. في مجد في مجد فعلا قابلت قليلا فقالت لا أدري ها هو ذا معتدل في هذه المشروع قل ما خطورت وتطلعوه عليه شباب كتبها هو أنه يعرفه توقف العلوم ويقوم بالجميل فأعطيت غلاما لكم ha ndị ndị yụawụ aa aa ọ̀pọ̀ ọ̀dọ̀gà. ní ọ̀dọ́mọdé yìí ní wọ́n wọ ìgbàlẹ́ ní ọlọ́mọ àrí ọ̀sọ́dọ̀ lọ. Nígbà tó padà dé, ó ní tuntun sọ òṣìṣọ́ báyìí lọ. Ṣùgbọ́n padà ní nù, ọjà àlè ni. Fàǹtàlàtù Ákàmì Nàìjíríà ìrìnà ìrọ̀lá. Mo máa ń yé ìpadà láti lọ padà sílé. Adúgbà tó ń dé déédéé ní Nígbà yára ń pa ọ̀sán náà. فإن عنده رأس جلوس الجسد بعضه ولي والمبالغة والكان من مثل ممن كامل فجلست قليلا ثم غلبني ما أدري ثم أتيت الغلام وقلت لسعد قوة ولمبلغ جد lẹ́yìn náà gbogbo táwọn èèyàn kọ òkè ẹ̀bá òkè lóru ẹni mo bá tó yìí mo padà lọ wọ́n lọ ọ̀dọ́mọkùnrin yẹn mo ní mo padà lọ lọ́ba mi wáyé lọ́ba mi wá ìyọ̀dá lọ́dọ̀ àdéhùn àkọ́kọ́ ìṣe wọlé ọ̀dọ́ padà ó ń bọ̀ fún ọ̀dọ̀ ìlẹ́yìn ló bá wọlé. لين أنقذها بني وقال قد ذكرتك لو أقمت موافقين مثل وكان إذا صلى فخليت مثيرا بين الغلام يدعوني فقال قل ابراهيم كذا اسمع ọ̀dọ́mọkùnrin rẹ̀ padà wá ní pèlè ni wọ́n sọ pé ó kú ọ̀kadì hàbì rẹ̀ lọ́nà olùwọlé ní àdẹ́sẹ̀ àgbàmọ̀ olùwọlé ọ̀dà ìwọlé. فدخلت فسلمت على رسول الله صلى الله عليه وسلم وراويه وتسلم فإذا هو متكئ على رجل حصين وهو wọ́n tẹ̀ lọ́ pẹ̀lú yẹpẹ̀ kí n bẹ lórí ẹni tó fi ń sùn. Ọ̀rẹ́ àtàwọn ìjọba lè lórí pé àwọn ìyàtọ̀ yẹn wọ́n ti máa lára ní pé ẹ̀mọ̀lẹ́ àmì yẹpẹ̀ lára rẹ̀. وقلت أطلقت رسول أطلقت أطلقت يا رسول الله نكاءك فرفع راسه الي وقال ما قل لرجل سر وقع ويعود قل لذلك اعتنى بما ويسكت وما وضع وما الى قل وقعود فقلت الله اكبر قل لرجل الله اكبر لو رايتنا يا رسول الله وقلنا ما شاء قريش قوما نملك النساء فلما قدمنا المدينه وجدنا قوما تغلبهم نساؤهم lọ́wọ́ wà ní àtàlẹ̀ òrìbẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ti ká tó wá sí nàìjíríà a máa ń borí àwọn obìnrin wa. níbi tí àwọn obìnrin wa ààrẹ sọ̀rọ̀ káwọn náà sọ̀rọ̀ lẹ́yìn ààrẹ sọ̀rọ̀ wọ́n dá wa lóhùn ṣùgbọ́n nígbà tá a dé wọ́n yìí náà wàjọ́ ní ọmọ tàbí òun nìkan òun àwa bá àwọn àjọ kan sọ pé àwọn obìnrin wọn ni wọ́n borí wọn. فقفل الإسلام أولئك علمنا من إسلامهم ló bá di pé àwọn ìyàwó wa náà wọ́n kọ́ irú wàyẹn láti ọ̀dọ̀ àwọn obìnrin ìgbàdé فتوقفت على امرأة يوما فإذا بها تراجعني ó ní òbí ó bí àwọn obìnrin kan ló bá ti pé òun náà ń jáde ló ń pẹ̀lú ọ̀rọ̀ fáńká tó ń sọ̀rọ̀ sí àgbà olúwa bí mi irú ìwọ̀n tó lélẹ̀ ń lọ sọ̀rọ̀ ó múra jáde ló ọ̀pọ̀ ọ̀dà tó máa tó صلى الله عليه وسلم من يراجع له وتأتيه إحداهن اليوم الاثنين سواء صوم البيت إن كنتم يا أولاد يا أولاد àwọn ọmọ ajá ló fi máa sọ̀rọ̀ débi pé wọ́n máa yẹra fún fún òní fúnra láti àwọn ìdálẹ́ kọ̀ láti máa فقلت من خاب من فعل ذلك منهن وخطئ وقد أحسن ẹni ọba ti ń lé ìrora ó ti sòkò kódà ó ti tó àti ìparun rẹ̀ ti dé. abàtà àmàlù ìgbà òǹdà àyẹ̀kọ́ ọ̀gbọ́n wà léyà lè kọ́kọ́ bí ọ̀ṣun ìdáre kọ́kọ́ máa wà ní ìrẹ̀lẹ̀. èyí ṣe kí ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú wọn tó ń fi àyàrá rẹ̀ kó ọmọ ti rú wà báwọn débi pé àlẹ́sà sẹ́lẹ̀ ń bínú ọlọ́wọ́ wa bínú sí wọn lórí ìbínú àlẹ́sà sẹ́lẹ̀. fẹ́yìndà ìyá kọ̀lẹ̀ àlàkà ìbínú tó ti jẹ́ pé wọ́n sóògùn wọ́n pààrọ̀ hátà bá sọ̀rọ̀ ọ̀tún wọ́n ní sọ̀rọ̀ náà wà lórí sẹ́lẹ̀. ó ní àlẹ́sà sẹ́lẹ̀ máa ń kọ́ parẹ́ ìlú ẹ̀ sọ̀rọ̀ sí ìgbéyàwó ọ̀tún tó sọ̀rọ̀. فقلت يا رسول الله فاتخذت الحصبة فقلت لا لا يغرن بي أن كانت تعرفني هي أوثر لي وأحب إلى رسول الله صلى الله عليه وسلم وفقلت أمي ولي الله غرن بي حصى lóbi tí ìkìlọ̀ ọ̀run mo ní wọ́n má jẹ́ pé wọ́n má jẹ́ kó jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ pé yóò tàn jẹ lórí owó ọ̀rá wọn. mo ní sọ́nà pé òun ni ó rẹwà yìí ó sì ní àlejò àtàlà lórí ìdìbò. pátápátá ó kọ̀ọ̀ ó ní àlejò àtúnlẹ̀yìn lọ́gbọ́dọ́gbọ́ lẹ́yìn mi. فقلت أستأذن أستأنس يا رسول الله قل لي وتقوى نفسها سنه tó ń bàbí láyé ìlú tó kó pẹ̀lú ẹ̀ káàdì tó ń lọ ọ̀rọ̀. kọ́nà náà ó ní àkókò lóko pàjẹ́lá tó ọ̀pá àtúwọ́sí lẹ́yìn ọmọ ìbáyé máa wà ní ìlú jẹ́ká يرد البصر إلا عباء ثلاثة وقلت ادع لا يا رسول الله أن يتوسع على أمتي onígbà gbogbo kẹta ọwọ́ awolú yàrá tí a lè sọ àtọ́lẹ̀ tó kò mọ ní orí kẹta bí mú lè lójú òfin kẹta òfin bílò bẹ́ẹ̀ sì lè ní ìmọ̀sọ̀ ju ẹni lọ ẹni ọ̀gbọ́n ẹ̀ pẹ̀lú àlórí ẹ̀ tí ẹ pẹ̀lú tó ń fi àmì sí ara sai wasu da horon roba an yi wa ake al'adun masu kọjá sí ábìkì ó pọ̀ fún wọn fún àwọn àlùmọ̀ rẹ̀ ọ̀kan ni wọ́n gba àlàkà ìṣòro ọlọ́mọba ó ti ábìkì ó pọ̀ máa wọ̀ sáré ráwá àtàwọn rúbáwá wọ́n mú lẹ́yìn àbúrú rẹ̀ mọ́ tó ti bẹ́ẹ̀ ní òkúkú tí mo òkúkú lọ́sìn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run kò rẹ̀ tí wá ló dé tí mo ní ìdí ọlọ́pọ̀lọ́ káwà náà láàrin òkú kọ́kọ́. Àtàwà àjá ìjọni, ó ní ilé ẹlẹ́sìn àtúnṣe láti ìlú òkú. Wọ́n sọ pé àbíṣẹ́sìn àìsàn ìyọ́sìn àkọ́kọ́. Ní ẹlẹ́sìn àtúnṣe àkọ́kọ́ wọn, ṣé iye méjì ló dé ní? Ibi àlejò ọlọ́wọ̀ bàlẹ́ yìí. أولئك قوم على الذين يطالبون منكم قوم سبحانه أجلت لهم طيباتهم في الحياة الدنيا فضرب أن يعرفوا إلى داوم أبيه ويكونوا فيها تعملون من حال لا تعلم كريما يضرب إلى الحياة dáadáa tọ́lọ̀ ní ìṣòro ní ẹ̀yìn ó yára torí pé mi ní dáadáa ní nígbà ọ̀gbẹ̀rẹ̀ àbúrámà mi. ọ̀pẹ̀lú àtúntàṣe ìtúntàṣe orí yá ọ̀pọ̀ ọ̀wà. ọmọ bá sọ pé mo ní ìlú alẹ́ bá mi wá ọwọ́ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ àti pé ọ̀dà tí mo ti sọ. وكان حسنا ألا يدخل عليهن شهرا شهرا وهي أن الصحابة في الإسلام títí oṣù oṣù kan ni òní kọ àwọn ìyàwó rẹ̀ lè ṣí jáde lòun nílẹ̀ pẹ̀lú àárẹ̀ ilé ìgbà torí ohun tí wọ́n ṣe lówó ìdúró tí orí lè lórí ìgbìmọ̀ ṣe rẹ̀ hátà àtàbà lọ kí ọlọ́wọ́ bá fi dáadẹ́ẹ̀ ìgbé kọ́mọ̀ قال الزهري أخبرني عمر عن عائشة قالت فلما مضت تسعة وعشرون ليلة إذا عائشة تتليف في ọjọ́ ogún ọgbẹ̀dín lọ́sẹ̀rẹ̀ lẹ́yìn àti ó di دخل علينا رسول الله صلى الله عليه وسلم ولي عليك الصلاة واليوم فرح بي ليوقفوا وضوء عليه فقلت يا رسول الله قل محمد وسلم حكمت ألا تدخل علينا ثاني شهر في موضوع شغل وزواج شروط إن ترجم مؤمن وروى إنك دخلت علي من تسع وعشرين أحدهم إذن òyìnbó wọlé olùgbé ọgbẹ̀bí ẹ̀rọ kan tí ó lé tó ilé ọjọ́ ọgbàdí ọlọ́pàá oṣù oṣù kan èyí tó jẹ́ ti oṣù kan. Ilé ìjọba ní púpọ̀ jù nínú oṣù oṣù ti lẹ́yìn ọjọ́ gẹ́gẹ́ ní ọ́sùn. Ojú ìgbà ló fi ń gbé ọgbà orí ti àgbáyé oṣù. ثم قال يا عائشة إني نازل لك أمرا فلا عليك أن تعتدي أن تعتدي فيه حتى يستأمن الرغاشي وإن أنفع سنة بطرق وعيشة وفي أجوال الزكاة وتجارة وفقرة للذي الزكاة وما مدى ينوده منه zuwa ranar fitar a dai magarilokin yobewa imara na zuwa kawo biyu ne kola sun makara a daidara lẹ́yìn náà ni àdéhùn àṣẹlẹ̀ lọ́ba ka ayọ̀ lọ́wọ́ wa kó pé yá àyọ̀ àtàrí ìlú tó ní àdúrà ìdíkà yanzu tun da kuri da hara da duniya wanda ya ta ha fata a daidai ممتعكن ومكرهكن سراحا جميلا وإن كنتن تريد الله ورسوله والدار الآخرة فإن الله عسى للمؤمنات منكن أجرا عظيما. قولي ألف صلى آية آية الله عليه وسلم so ìmọ̀ràn tó lọ sí ìgbà àbí nǹkan tó fẹ́ sọ fún òye ayọ̀ ọlọ́sọ pàtàkì wípé ẹ̀yin ìyàwó àjẹkù wọn àti ìsọ̀rọ̀ wọn wà lóò fẹ́ràn tó fáwọn ìyàwó rẹ̀. tó rájọ́ pé ìbámu ilé ayé rẹ̀ fẹ́ àti àwọn ẹ̀fọ́ ọdún rẹ̀ sọ ẹ̀yẹ àkójọ kí o pé ní ìgbàlẹ̀ kí o kọ̀ ní sílẹ̀ kí o máa lọ dáadáa. ويصدون تريد الله ورسوله والدار الاخره tó wọ́n jẹ́ pé ọgọ́rùn-ún ọba òde ẹ̀fẹ́ àti òṣìṣẹ́ rẹ̀ àti lọ́ọ̀kẹ́jà àtìrà rẹ̀ tó ẹ bàtà gbé ọgọ́rùn-ún ọba ó ti pèsè dáadáa tó dáa tó ní àti dáadáa tó fẹ́. قال ولعائشة رضي قد علم قد علم والله أن والله لم يكونا يعذران لفراقه wípé àlẹ́kà àtọ́nà náà nígbà àwọn òbí òun wọn à ní owó láti láti fi àlẹ́kà àtọ́nà sílẹ̀. ọ̀rẹ́ kúndù àbíhàbà àtẹ́kọ̀ọ́ àwọ̀rọ̀ ìyá wọ́n wá sọ fún àlẹ́kà àtọ́nà wípé yìí ló ń wọ́n fún ilé ti lọ wá nígbà àlọ́kọ̀ọ́dá lábọ̀ àwọn òbí mi kàyé ni òyìnbó mọ́ àwọn òkú ìlànà. والدار الآخرة فمن يولي فأولون وما في الكيل àti ọjọ́ ìgbẹ́lẹ̀ àìsílámà wọn ni mo là wọn ni mo fọ́ lórí. eléyìí lè parí àbíyèsí ṣùgbọ́n sáfọ̀rọ̀ ní tó tó àìní súnmọ́ wẹ̀rẹ̀ tí kì í ṣe kí àìní kan àkọ́lẹ̀ bí yàrá kan pàtó ojú ti ẹ̀. Mo wá ní kọ́ náà wà kọ́ ọ̀ tó lè kàn lọ sí ayé. Mo ní wá fi àwọn koríko àtàwọn ibi kára ni wọ́n á ti kọ́ ọmọ. Ìgbàlejò àtàlà máa ń wọlé ìpèníjẹ́ títí oṣù kejì oṣù lẹ́yìn ìgbà lọ́sọ̀ àtọ́nà rẹ̀. Oṣù tó bẹ́ẹ̀ bá lọ́sọ̀ àtọ́nà rẹ̀ àwọn èèyàn tí ó káàkiri pé àlejò ti kọ àwọn ìyàwó ẹ̀. Kò sí ẹni tí ó gbóyà láti lọ mẹ́rin ní àtọ́nà kó béèrè. Ìgbọ́n nígbà tí ìròyìn lórí máa ń bọ̀, ìdí àtàrí àtọ́nà kọ àwọn ìyàwó ẹ̀. ọ̀rọ̀ yẹn wọ́n tà náà bẹ́ẹ̀ ni àwọn sàhábà àwọn náà ọ̀rọ̀ náà dá àwọn náà lórí pé bá báwo yẹ kí alájọbí ọmọ kọ̀ọ̀kan ọ̀hún nígbà tó ní ọ̀sọ́dọ̀ ní bẹ̀rẹ̀ òfin wọ́n ti dé lè fi àwọn. alágbọ̀nmọ́ wọn wà lọ́kọ̀ọ́dà ní kọ́tẹ̀lẹ́ ní òun. èyí ni ó ti máa ń kọ́jọ́ pé àwọn àṣẹ̀kù ní òun ti àwọn lọ. wọ́n ti dé kọ́tẹ̀lẹ́ ní pé àlẹ́sà àkàlà ó kọ àwọn ìyàwó ẹ̀. tó wọ́n rí pé nínú àwọn ìyàwó ẹ̀ sílẹ̀ yẹ èyí tí aláwọ̀ ìkékeré aláwọ̀ rí ńlá yẹ débi pé àwọn èèyàn sọ pé ìgbógun ti àwọn dáńtó ọkọ̀ tó ti ṣe tó ti dù pé káyọ̀ nípa àtàlà ọkọ̀ àwọn ìyàwó ẹ̀ lọ. Òyìn tí wọ́n rọ̀ wá lè gbé ìwọ́n náà lọ́dá lọ́kọ́ tó bá lè lọ sí ọ̀dọ̀ ọmọ ẹ̀. Nígbà tó dé ní àlejò ọ̀dọ̀ ọmọ ẹ̀ lọ́kọ́ wọ̀ lọ. Ṣé ó ti fi ìlọ̀ mọ́ lẹ́lẹ̀? Wípé kọ́mọ́ àwọn ẹ̀rí àwọn tí wọ́n dá àlejò àtàlà lò sí àlejò àkọ́ wọn lọ bí ilé rẹ̀ tí ilé ìsọdọ̀ àlejò kọ̀ nílẹ̀ ọmọ rẹ̀ wá ní àwọn ọ̀dọ́ ohun tí ń gbé inú yàrá kékeré ibi tí ilé àdúgbò yìí ọ̀kan fún wa gbọ́n kọ̀ wá lẹ́yìn. Túmọ̀ ó bí ìrẹ̀lú láti gbé òun lọ ní àlejò àkọ́ńdà náà.

tí ó lóòótọ́ àwọn ìyàwó rẹ̀ ẹlẹ́ka sọ́dọ̀ lọ́dọ̀ ara rẹ̀ àwọn ọkọ ìyàwó àwọn ọkọ àwọn ìyàwó rẹ̀ ìgbàlẹ́ mi ẹni rẹ̀ wá sọ̀tọ̀ wá kalẹ̀ ló máa ń sọ àwọn ìgbàgbọ́ rẹ̀ ọ̀fà tí ó rùn kábàáyé tó ń jẹrẹ wọ́n ń kọ́kọ́ lè fi àkànnà tí kò wọ́n ti lẹ́ náà àyè lọ́jọ́ kan ìlú sáà ń gbé tẹ́lẹ̀ tí ó ti wá ó yàtọ̀ ní pé bàtà wà ní kò bí mọ́ta àwọn àyàwó àwọn ọ̀dọ́ jẹ́ ìṣẹ̀dá wà ní ìkànnà kọ̀. ìgbà padà wà ní bí wọ́n nílẹ̀ àwọn ìyàwó àwọn ará ní àwọn náà ń borí wọn. tí wọ́n bá sì fún àwọn náà àwọn náà máa dá wọn lóhùn. àwọn ìyàwó ní ìkọ́ owó wà bá lọ́kọ̀ wọn. èyí ò tó jẹ́ pé àwọn náà tó ń bá sọ̀rọ̀ wọn sọ ilé kọ̀bọ̀dọ̀ ẹ̀dí wọn láti fi rú ẹ̀ wọ́n mọ̀ pé èkéjì rẹ̀ òun ló dáa jù ó sì lè fún orí orí òkùnkùn tó kọ̀ ọ́dọ̀ pẹ̀lú wọn. sọ ilé ìwé mú kí àlùkò àtàlà ọ̀rẹ́ rẹ̀. nígbà tó tó kọ̀ọ̀rọ̀ rí lórí pé àlùkò àtàlà ọ̀rẹ́ rẹ̀ lẹ́rẹ̀kẹ̀ orí pé ọ̀kan ló ka agbára ìbẹ̀rẹ̀ sí balẹ̀. ó ti rí ẹni tí wọ́n mú alájọsọ tí ó kó àwọn ìdààmú tó jẹ lọ́sàn yẹn ní òkú. Ṣé èyí ló mọ̀ sí èrò lọ́dọ̀ àwọn ìṣàkóso ṣe wá lónìí? Mo ò nígbà tó ṣe. Nígbà tó wọ́n ló lórí àárí àlẹ́ ti wà. Wọ́n ní wà lọ. Kí ló lè lò ní ilẹ̀ náà tó jẹ sí àti fáwa náà? Gẹ́gẹ́ bí ti ṣe fún àwọn àwọn fáì àwọn róòmù. Fáì àti róòmù láti pè é àwọn ìjọ́wọ́ ló lágbára ó tóbi àti ìwọ̀n ní ìdájọ́ nípa ìdájọ́ àti ẹ̀sìn ìwọ̀n ní ìdájọ́ ní òkú ìdájọ́ àwọn sẹ́wọ́dà àwọn gọ́ọ̀mẹ́ntì ló lágbára jù ní ẹ̀mí ìlú àwọn méjì fáàrí àwọn ní ìran lónìí àti orú àwọn ní àwọn spain lónìí. So, the other person was saying, well, tó wọ̀ ṣé ìṣe kó lè lébi nípa pé àlẹ́bí lò ó. Ìṣe àwọn tó rí lò nígbà tí ọlọ́run ọba tó yára ṣe dáadáa wọn ní ayé torí tó rò ní dáadáa tí ọlọ́run kò kọ́ ọjọ́ tó lè ṣe ayé. Ìdí tó tọ́lọ̀ ṣáájú tó wọ́n fi ń lọ́kùnrin tí wọ́n fi ń lọ́kùnrin nínú ìlú rẹ̀ nínú ìlú rẹ̀ kankan wọ́n jẹ́ nígbà tó gba ìyá lọ. So pípọ̀ yìí mo fi hàn pé lóòótọ́ lóòótọ́ ìyàwó kan àtọ́nà bínú ó sì kóra mọ́ fún àwọn ìyàwó ẹ̀ fún oṣù kan. Àǹfààní ìlú tó bẹ nínú àárín ìlú pé ó fi hàn pé oṣù kan kò fi lẹ́yìn oṣù torí pé àìsàn òwúrọ̀ yìí òwúrọ̀ yìí pé oṣù kan ọgbọ̀njọ́ yìí ìdí yóò tó fi jẹ pé ẹgbẹ́ta àgbàlá òfin ìpàdé oṣù kan tó fi wọlé òde lọ́lẹ́ nípa sọ fún pé oṣù kan òun ní ìdílé èdè òde. sọ eléyìí yóò mú pẹ́jọ́ pé àwọn àríyànjiyàn tí máa wáyé nípa ọ̀rọ̀ àárín oṣù àròsù eléyìí pé ó gẹ̀rọ fún ẹ̀ twenty a years yóò mú wa láti pé ká sọ ó pé ká sí ó ní àìrí oṣù sábà ní oṣù yẹn àwọn àti oṣù yọjẹ àyẹ̀fẹ́ àyẹ̀fẹ́ ní àìrí àrídájú tó oṣù rẹ̀ pé ààrí nígbà tó wá sí pé àrídájú ti wà pé oṣù tó parí ọlọ́wọ́ àwọ̀. ọlọ́run ní ọjọ́ ọ̀gbìn náà adàmọ́ mẹ́rin ó dìbò lọ́wọ́. حتى ربه إن طلق كل الرحمن الرحيم ọlọ́run ka dájúdájú bí ẹni ká àtọ́nàmà inú kọ̀ọ̀yìn rẹ̀ yóò fi àwọn ìyàwó míì yóò fi wọ́n rọ́pò fún ẹni ká àtọ́nàmà tí wọ́n tó wọlé ìlú lọ. láwọn fẹ́ pé mùsùlùmí mùsùlùmí ni wọ́n wọ́n tọ́ka wọ́n tọ́lẹ̀ wọ́n tọ́tẹ̀ ilé fún alẹ́kọ́lọ́ wọn kan. mùsùlùmí olùgbàgbọ́ òṣèlú ni wọ́n kọ̀ọ̀nì àwọn ẹgbẹ́ tó gbogbo ògbà wọ́n máa ń gbé ọkàn ní ọlọ́wọ́ ọba ni. láì bá àwọn tí wọ́n máa ń tún bá wọn sọ́dọ̀ tó ń sọ gbogbo gbàgbọ́ láti àṣìṣe àbídá àwọn obìnrin wọn máa ń tọ́ sí lọ́kọ́ lọ́kọ̀ ní gbogbo ara láti hábì bákan náà wọn a tún máa tọ́ sí nípa mímú gbólóògùn tí ó ń sọ fún ọlọ́run ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ wọn wá káà àti àwọn adélébọ̀ lọ́lọ́pọ̀ fi wọn rọ́pò fún àdéhùn ọmọ wọn ní ìṣẹ̀lẹ̀. àbá àwọn onímọ̀ yẹn sọ wọ́n ní àṣà àwọn owó ìgbàlápọ̀pọ̀ ìlà àìjẹ́kùn á ìgbàlódà ilé ẹni ìyàwó rẹ̀ ìyàwó mẹ́fà sọ́nà dájúdájú tí àlejò ẹni kò ní rẹ̀. أي ذكر فكان منكن زوجات خاضعات لله ìfọ́ kí ọlọ́run bá tó bí àwọn ìyàwó mi fò láwọn ẹni pé wọn máa ẹni bá ọlọ́run ọba wọn máa ẹni wọn máa ṣe ìfẹ́ ẹni ọlọ́run ọba wọn máa tẹ̀lé òfin ọlọ́run lórí láti lè dá ìwà ọ̀sẹ̀ láwọn tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ mo fi àádì ìgbà wọn á ti máa tẹ̀lé àti ọlọ́run ọba wọn fi àádì ìgbà wọn lè fi ìgbòho sí ìlú ìfọ́nàkì lẹ́nu ní gbogbo wa wọn a máa padà sí ìlú ọlọ́wọ́ bá fẹ́ ìṣó ìlú ọlọ́wọ́ bá fẹ́ yẹ wọ́n ti ṣe ọlọ́wọ́ bá kọ̀. kẹ̀lí ọ̀pẹ̀lẹ̀ yára àwọn obìnrin ayé nínú wa ló wọn wọn ni ló ń la àlàáfíà bẹ́ẹ̀ sì nínú wa àwọn ọ̀dọ́mọdé wà ní tí ọlọ́run ọba tí ó pààrọ̀ fún àlẹ́fà àtẹ́lẹ̀sẹ̀ máa lè pè é lẹ̀. so àwọn sífà tí ọlọ́run ti pe àwọn obìnrin yìí àwọn sífà tó yẹ pé kí àwọn ìyàwó àlẹ́fà àtẹ́lẹ̀sẹ̀ máa bá dákúrò nípa gbìyànjú láti jẹ́ pé àwọn náà ń lè ru àpèjúwe báyìí léè tọ́kọ́ fi wọ́n ní oore ju àwọn ìyàwó náà lọ àwọn òṣèlú náà kọ́ ìwádìí ìṣòro ìsìlámù láwọn tó máa gbé àwọn òfin àti islam náà máa gbé ró múbi náà àwọn tó ń gbé kàmí láti ìlú àwọn tó ní ìgbàgbọ́ lódodo والتصديق بالله وملائكته وكتبه ورسله sọ́kàn ọlọ́run ọba mọ́ àtàwọn òbí àti àwọn kàlẹ́kà rẹ̀ àtàwọn síra rẹ̀ àtàwọn òṣìṣẹ́ àwọn ọgbọ̀n máa ti àgbà àgbà ìdàgbà ní nǹkan ẹgbẹ́ gbogbo ọba inú ọmọ inú sì ọlọ́run ọba ló bẹ̀rẹ̀ ìdílé ìdáwó sọ́ra ìgbà ọlọ́run ọba tí wọ́n máa rẹra wọn sílẹ̀ fún ọlọ́run ọba. wọ́n ní káàdì àwọn ní òfin ààbò ìdájọ́ ọ̀hún yìí tí wọ́n máa ń tẹ̀lé ìfẹ́ ní wọn lọ́gà sí òṣìṣẹ́ rẹ̀ ta ìgbà àìsàn ìtàkùn ìṣòro wọn máa fi ìwẹ̀ ẹ̀sẹ̀ sílẹ̀ wọn àti máa tó bá ọkọ̀ ọ̀bà tàbí ọ̀sẹ̀ òṣèlú ìlà náà ìta ara gbogbo ìgbà náà lọ sí wa lọ́dọ̀ lọ́wọ́ àwọn tó bí lu àkọ́kọ́ àti àlejò bá rẹ̀ ń bá ló ń tẹ̀lé láti dáwọ̀. wọ́n máa tó fi kọ́nà ní gbogbo ìgbà wọ́n á ti máa wọ́n á ti máa tẹ̀lé bá fún ọlọ́wọ́ bá láti áwí wàhálà àti wàhálà ìgbàlódé. wọ́n lè ka àwọn afá mi wọ́n ti rí wàhálà ìgbàlódé. orí sáà ní ọ̀nà ìmúlọ́lẹ́rìn àjò. وقيل رجل الأرض أو المساوي طيبات وأذكار بعضهم كطيبات وبعضهن أنهار منها حوالي الغرب وبعضهن أنهار منها مجروح ولكي كلمات جمع شيء وهي ما سبق لها الزواج وبيمين المصاريف والأبكار جمع الذكر وهي ما لم تعاشر الرجال أعلم وهي التي تتيم به وتيم في كسب الوقت ونوت الأكرام ورثه أين هو نبي فقلت الله كفي قال لا سورة ينفع سنة كثيرة darí ẹ̀kọ́ láti ràn lọ́wọ́ láti mú àwọn iṣẹ́ tọ́lọ̀ tó kó kó rọrùn fún wọn lábàmù àlàmà àti òhò ẹ̀rẹ̀ gbọ́dọ̀ darí ẹ̀kọ́ láti wà sí tí wọ́n kà nínú jẹ́ àbí tí ó kó àkóyúwa. فإنه ربما أخرج صدره أقل قبيلا فأقبله قوما وخير منهم. قل lérí pé lọ́pọ̀ ìbílẹ̀ ọlọ́run ọmọ ló ń lo àwọn ọlọ́pàá àwọn àwọn tó ń gba ìdílé lọ. àwọn tó ń gba ìdílé lọ ti di ìlú ẹ̀sìn wọ̀sọ̀lá àti ìwárí wọ̀tọ́pọ̀wá ìparí ọ̀gbọ̀lọ̀gbà. ọ̀sìn ìṣubú ni kò sí ìyà àwọn tó ń gbé wọn mọ báwọn ìyá àti gbọ́mọ gbé fa àkọ́mù bá òun ìyà ká ọ̀bá òun ìyà ká àti ìyà àkùdé ló ní ọ̀pọ̀lọpọ̀ ni àwọn míì àjọ̀kún lẹ́kọ̀ọ́ wọ̀nyí ni wọ́n àwọn míì àjọ̀kún jẹ́ àjọyọ̀ ní ìfẹ́ fún áṣà wọlé kàlẹ̀ wàlẹ̀ ṣé àṣàjọ àlọ́gbọ́n àti ìlú ọ̀pọ̀lá òsì tí ó ṣe fún obìnrin ká ní ọkọ̀ rẹ̀ tó ní ìtẹ̀sí ọkọ̀ sí rẹ̀ lọ wàlẹ̀ sí ẹ̀ma ìdàgbàsẹ̀lá kálọ̀ ní ìhà ìhà pápá jùlọ tí ọkọ̀ náà bá yẹ fẹ́ mo bèrè ní ìlú ta jùlọ wàhálà ni o yóò mọ olú ní gbogbo ìgbà tí òun ọ̀gá mọ̀ òun ọ̀gá jíjẹ. Àlọ́ ó máa rẹ̀ lọ́wọ́ ọ̀tún rádà sọ̀rọ̀ ọ̀rọ̀ nílò ọ̀pọ̀ olówó àpapọ̀ ní ربي ìfàlẹ́ àti ọlọ́wọ́ bá rí ọmọ ó ṣe déédéé pẹ̀lú mi pẹ̀lú ìrònú mi lórí àwọn nǹkan mẹ́ta kan. ó sì yá ọ̀sán lọ́la ó ní alákọ̀ọ́kọ́ ní pé mo kọ́ máa ń lọ àgbàgbà lórí ìtàkọ́sà màkọ́mà ìrọ̀ ìmọ̀ mọ̀kànlá kí ló dé tó pé màkọ́mà ìrọ̀ ìrọ̀ kó o mú gẹ́gẹ́ bí nǹkan láyé tí ó ti máa yẹ lọ́sílà tó ti máa kí o rẹ̀. ó ní ní pàdánù ọlọ́gbà kan ayà kalẹ̀ ló wá sọ pé wà tábì mú ní màkọ́lù lọ ìmà mùsàlùmá. ẹ mú ayé àlọ́bì kan tó ti máa bí o èyí náà ẹ mú ojú bí máa bí o. èyí ni ewu tí ẹ̀yìn náà wà tó òun ti ọ̀rẹ́ mi ọlọ́mọba lọ ayé àkàrà orí ẹ̀jẹ̀ ìṣeré nígbà tó ní. ẹlẹ́ẹ̀kejì ọ̀tún ti yá ọ̀tún lọ́wọ́ yóò tún lọ àyíká ìtọ́jú rẹ̀ báyìí. àwọn ẹgbẹ́ wọn bí ọ̀dọ̀ rẹ̀ wá ó sì ń yà rẹ̀ rẹ̀ àwọn mìíràn ló ṣe ẹni rí wọn àwọn mìíràn ló ṣe ẹni rí wọn. àlọ́ àmọ́kàbùmọ̀ á ṣe lòdì nílá lòdì dáa kí ló dé kò fi sọ pé àwọn ìyá àwọn òwe kí wọ́n máa ń wọ́n máa wọ ìdá kọ́lá kó wọ́n ní wọn tí ojú wọlé fún àwọn tí wọ́n wọlé tó máa rí wọn máa ń dàgbà bá owó àyà tó ìdá onílẹ̀ ìjọba àkọ́ àyà ìdá àbùkálẹ̀. èyí pé ibi tẹ́ ìgbà àwọn ọ̀tọ́rẹ́ rí kó sì lọ lẹ́yìn olóṣèlú pẹ̀lú tí ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú àkọ́kọ́. ومن بلغني محاكمة النبي بعض الفاتن ومن يريد هذا يبقى على كلمة ويوالد الثلاثة من كان يبقى عشان النبي أمر فاجع فدخلت عليهم وأنا صدر فقلت منك أن قلنا كيف أن الجو كيف أن الجو من جنبي tí ó fẹ́ ní sọ̀rọ̀ láti ẹ̀sìn ọlọ́run àwọn obìnrin yìí ó lu orí ìlú lọ. ó ní ní lẹ́yìn ìkọlọ́ sọ àyà kalẹ̀ àtàrọ́pù ìkọ̀kọ̀ fún náà kálíwò ìdílé làwọn àgbàlagbà ìkọlọ̀ ìkọlọ̀. sọ̀rí èyí ni àwọn ọ̀sẹ̀ ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ti dé pẹ̀lú ohun tí òun kọ́kọ́ lò síwájú ó fẹ́ lè dé àyà sọ̀lá والله أعلم lórí ilé ìgbòmìnáwó ìgbòho èyí tá a ti kú lórí ọlọ́run tó ń lálẹ́ èyí tí a ti rí ìgbé ọlọ́run gbogbo lẹ́sọ̀rọ̀ ìgbà. السلام عليكم ورحمة الله وبركاته. So, dájúdájú àwọn tó ń dìbò ṣe lórí pé ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún lọ́jọ́ òfin lọ́kà tó ń lọ́ọ́ lẹ́sẹ̀ sí i. ìdájọ́ ọmọ aláṣẹ wọ́n ń pe ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀. tó àwọn ọ̀dọ́ fáwọn náà ti mú ìlú pé wọ́n ò sì dé káwọn náà ó sì